ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tí máa ń mú àwọn èèyàn ní ìpokùn so tàbí kí wọ́n bínú kú. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó bọ́kùnrin kan lójijì níbi ó fẹ́ràn ìyàwó ẹ̀ dé ó lẹ̀ mí ẹ̀ kódà wọ́n jọ ọmọ ṣàìwò báńkì kò sí pin nọ́mbà rẹ̀ tí ìyàwó ẹ̀ ọmọ tí wọ́n bá níke mẹ́fà mọ́ kò sí ìyàwó ẹ̀ lọ́wọ́. madam bẹ́ẹ̀ bá fẹ́ náwó lọ́ra tẹ́ ni tí sì ń ṣe dáadáa ni sílẹ̀kùn fún lọ́ba sí géètì fúnra lọ́ba gbé mọ́tò wọlé garagara garagara lọ́ba sílẹ̀kùn lọ́wọ́lé gbòòrà nígbà tí ó bá ìyàwó ìyàwó bá fọ́ mú fíríìjì ọ̀ ọ̀ ọ̀ ah lọ́bìn bá ń rùkú ẹ̀yìn náà lọ fẹ́ ma gbọ́ ọmọ ọ̀dọ̀ gẹ̀tìmánù ní bá ń tosẹ́ látẹ̀yìn síyàwó ẹ̀ la. ìyá ẹ̀ mọ̀ wípé ọkùnrin yìí ti dúró ọfẹ́ tó ṣẹ́jú márùn-ún wọ́n tó mọ̀ pé èèyàn dúró. ẹ̀ ṣe ọkùnrin yìí ò ṣe kò ṣe méjì fàdáyọ ó sì sá ọmọ ọ̀dọ̀ rẹ̀ ngbà ọ sàpá tán ọ̀nà bá wọlé kíní tí tí a máa fi pa àyàn fi pe kù náà bá mú lọ́ba dàjẹ́ bóun náà ṣe lọ bá wọn nù. wọ́n á rí i pé àìnílà àkàyè tó ni o torí téèyàn bá torí ségénébe kú ẹgbẹ̀rún òjigọ̀bí ó gorí sàárè onítọ̀. pátápátá ṣe dáadáa lẹ́wà orúkọ tèmi náà ò yí padà o ambassador dr mrs agboola bọ́láńlé victoria ìyá àjèṣà ṣe dáadáa lẹ́wà. ìyá àjèṣà ọmọ mi ń kọ́ ah ó wà ní mọ́tò. <laughs> Ah, mo jẹ́rìí mo jẹ́rìí mo jẹ́rìí ọ̀rẹ́ <laughs> rẹ̀ kò ní fọmọ rẹ̀ ẹ lẹ́pẹ́ kọ́gbọ́mọ ah. rẹ̀ fúnna níkan ah. ọ̀dọ́gbọ́n fọmọ ṣe security náà ni àìbá àmọ́ àìbá àmọ́ èèyàn máa ń wò pé omi ti ń sojú wúlúwúlú. ọ̀sẹ̀ tàbí mo ní o pé ọ̀daràn ọ̀daràn sórí ọ̀gbọ̀n ọ̀daràn tí àníwọ̀n kò rí sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ rẹ̀ ní. <laughs> mo múra wọṣọ ìdọ́fíìsì mọ́. <laughs> Ah, kí ló dé. <laughs> mo ní kí ló ṣẹlẹ̀ kí ló dé ah, àwọn onímọ̀kọ ẹ̀ṣẹ̀ bímọ ni. máa ah, eh, gbọ́ ọmọ ẹ̀dá. ṣé dandan ni kí wọ́n mọ̀ pé <laughs> ẹni ẹ̀wà kọ́lọ̀ ó lè bá a yá ẹ sọ̀rọ̀ kan ó sì já ńláyà lórí àwọn tí ń wọ́ ọmọ ẹni ká torí ipá wọn ń wọ́ ọmọ kí wọ́n mọ̀ pé ìkòkò já sí mi já sọ̀hún hmm. Hmm. wípé bọ́lọ́ǹgè ní ọ̀bámọ̀fẹ̀sọ̀ ṣe yọ̀mọ̀ já sínú náà tì wípé tí wọ́n bá tọ̀ sójú kan náà yóò kúkú hó dípò tí wọ́n fi máa já lamba káàkiri ẹ tó wá hmm. sọ̀rọ̀ àrùn kògbóògùn ẹ lọ́pọ̀ ń lù ní ìsìn wípé kéèyàn yà sọ́ra o. kọ́kùnrin sọ́ra wọ́n ọkùnrin sọ̀rọ̀ tó àrùn kògbóògùn lọ káàkiri ni wọ́n tó ń wojú ọlọ́run fún ọmọ tó wá rò pé ìyàwó lè rọmọ bí ó wá ń tọ́ káàkiri pé ah! tó bá máa rẹ tó máa lóyún fún ẹ ọmọ ọmọ ọmọ gan ò ní padà bí wa tẹ́tù kó àrùn kò gbóògùn hmm. tí ò ní tán bẹ́ẹ̀ láìláì kábíyèsí ọlọ́run ṣe àrùn kò gbóògùn gan ló máa ń pààyàn ìjáyà rẹ̀ pé eh, òtún láwọn kò rí kílè olówó olówó ti dé ọgbọ́n ló máa ń pààyàn nítorí Hmm. ẹjọ gbégbèsè ìwọ obìnrin náà má dẹ̀ jalamba. àbáwọn obìnrin àbáwọn obìnrin wọn wá fún yín lówó pé báwọn ṣe ànásímẹ́ǹtì yín fún ọkọ obìnrin kọ́ máa já àyàn láyà lọ́rọ̀ máa já àyàn òótọ́ ọ̀rọ̀ gbẹ̀mí òótọ́ ọ̀rọ̀ bóyá ọ̀gá bá lówó tán táwọn kò gbógun bá wọ̀ kí lóun yàn fẹ́ fún wọn ṣe hmm. agbóúnjẹ síwájú yẹn oúnjẹ ò ní lọ. ìrònú yẹn gan láfẹ́lẹ́ gbẹ̀mí. àbí wọ́n tó bá jọ ọ́ tó jẹ́ pé ó ti sásọ̀tún ó ti sásòsì ó ti gorí òkè ó ti lọ ṣọ́ọ̀ṣì ó ti mú mi àdúrà ó ti ṣe gbogbo ẹ̀ kí ni ìgbésẹ̀ tó yóò gbé gẹ́gẹ́ bí obìnrin alálùbáríkà. ṣe rí ẹ̀yin tẹ́ ti lọ tẹ́ ti lọ káàkiri tẹ́ ò máa ṣe yá àlá o èèyàn ṣe yá àyàsẹ hmm. ẹ má sọ pé ibi tẹ́ ẹ bá dé yìí ó tó gé ọmọ lélẹfì ẹni tó bá ní resort làwọn èèyàn fẹ́ kí ẹ wá sí iléeṣẹ́ unique fertility àgbọ́mọ fíyàn ní unique fertility ọ̀ àmọ́ ọlọ́run ṣiṣẹ́ ìyanu. Hmm àtọmọ o. àtọmọ o hmm. àmọ́ tẹ́ ẹ bá wá a lè sọ pé yín náà máa lẹ́rìí. lágbára ọlọ́run torí kọ́tà náà ti là kọjá ni. bí obìnrin kan tó wá sọ́fíìsì wa ó ní bá a ṣe máa ń sọ̀rọ̀ lórí rédíò yẹn òun òògùn tó máa ti dọ́dọ̀ wa kákọ̀ gbọ́mọ fún kó máa gbé lọ lé ní wọn. ẹ ẹ sọ pé ẹ ní pàtó rẹ. àwọn òṣèré bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ẹ gbogbo n'ọ́fíìsì wa ni pé kò sọ́kọ́ bẹ́ẹ̀. àjẹwọlé nìkan ló wà lọ. obìnrin kan tí wọ́n mú lẹ́kọ̀ọ́ obìnrin kan tí wọ́n àwọn ọmọ sọ́sọ̀sọ́sọ̀sọ́ mm. aláboyún tí a ń mú mọ́ ó tó twenty five tí wọ́n sin àwọn eléyìí bí ìgbà téèyàn ń sin ẹlẹ́dẹ̀ wọ́n jẹ láàárọ̀ jẹ lọ́sàn-án lálẹ́ mm. tí wọ́n bá ti jẹ tán wọ́n á mú mm. akọ wá tí wọ́n wàá gùn wọ́n wọ́n wọ́n fa àwọn akọ lówó àwọn akọ tí wọ́n bá ti yanjú wọ́n ṣiṣẹ́ tí wọ́n tán wọ́n lọ́nu nígbà àwọn obìnrin náà bá lóyún oṣù mẹ́sàn-án wọ́n fi wà ń bẹ̀ tí wọ́n bá ti ń bímọ tán wọ́n gbọ́mọ lọ́wọ́ wọn ọmọ tẹ́ẹ̀ tẹ maisiri baba tẹ maisiri ìyá ọmọ baba baba ọmọ yarí kí wàá ló wàá gbé léèyàn lọ́wọ́ lọ́wọ́ ẹni tó bá wọjọ Ọlọ́run fọmọ ọ ti máa ń kàkà kiri ẹ̀mí wọn ti máa fẹ́ ń bọ pẹ̀lú ẹ kí ẹ má dààmú mọ́ hmm. ìgbésẹ̀ kan péré ló kù láti gbé báyìí ojúlọ káàkiri kò sọmọ máa bọ ní ìsinmi ìgbésẹ̀ kan ní láàrin ikú àti ìyè bẹ́ẹ̀ni tí wọn tó bá lè wà á máa sọ fáwọn èèyàn Ọlọ́run ló ń sọmọ àwa kọ o wọn Ọlọ́run ló yunifásitì fáwọn tó pọ̀ rẹpẹtẹ hmm. láàrin ọdún bíi mẹ́sàn ibi tá ti tajà fún five hundred and twenty thousand couples sọdẹ lẹ́rìí ah, ah. ẹgbẹ́bùn oríṣiríṣi. ti ah, tá a dẹ̀ ti ṣòwò sí wọn lọ́wọ́ tó dẹ̀ fún wọn kọ́ ilé kúrò ní pé ẹja lọ́ọ́ máa tọ́nà wò wá nǹkan tó sọ̀ tó wọná yanranyanran ni ẹ̀yin náà ò ní wá kẹ́ ẹ máa sọ obìnrin kọ́ wá lánàá ó bá bú sẹ́kún ó sọ̀rọ̀ wọn àdé mi yànjú mu ọ̀kílẹ̀ yín là kọjá. tẹ lọ wa mọ́tò tẹ fẹ́ mm. ah. lọ para yín tẹ fẹ́ tó para yín. oníkílẹ̀ yín là kọjá. Ah. gbogbo dúkìá gbogbo ilé tẹ wá sí tó bá ni o máa ọba ah. ẹ wá sọ fáwọn tí ń ronú tí kú ti o ni o ọba jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni báwo lè yọba dé lágínú láàárọ̀ ti ronú ara ipa báwo gbogbo nǹkan bí màá fẹ́ túnra yẹn tàn ẹ́ sì bá ẹ̀mọ yòówó tá jẹ́ bá fi kọ́lé ẹ̀mọ yòówó tó jẹ́ so ẹ má rora yìí pé obìnrin yẹn ní pàtó bí yẹn bá mi sọ̀rọ̀ lánàá ó ní òun fẹ́ lọ kú ni ó lóun ti lówó lọ amẹ́ríkà ó ní nọ́ọ̀sì lòun ó ní ṣé mo mọ etí nọ́ọ̀sì gbà lọ amẹ́ríkà. wọ́n nígbà tẹ́ ẹ sọ wípé kínní promo tẹ́ ẹ ń ṣe ó ti kásẹ̀ ńlẹ̀ ó ti hmm. di full payment. Ah, wọ́n ní ọ́fíìsì yìí dánjọ́ kejì. agbára àwọn ọ̀tá agbára àwọn ọ̀tá nínú kan nàìjíríà kò so obìnrin bá pè olóò fún yẹn one thousand five hundred ní fifty percent promo olóòkú ẹsí owó tó bá jẹ ẹjẹ sọwọ ẹsìn náà kàtì fifty percent promo bọ́dí ẹsọ ẹjẹ sọwọ ẹsìn náà kàtì àwọn èèyàn lọ́wọ́ nàìjíríà yìí o ah, ẹ tó máa ń lo ibùdó ní mo lọ bí bẹ́ẹ̀dẹ̀ bàbá ṣe bí ọba ọkùnrin kan máa jẹun tán mo wá sanwó mo ń sanwó lọ́ba sáré mú tissue paper wá ẹ pẹ̀lú ẹ yóò bless you sir bless you sir mo bá ní thank you ó ṣe ó ṣe máa dẹ̀ á mo bá fi nu wọ́n àṣẹ́nitọ́ wa mú kinní fún mi àṣẹ bàálù rẹ̀ ló gbé wá láti Àbújá ìwọ náà wọ́n ní màálù méjì ló ní ní ṣe yẹ sàríkà a máa ń wòyàn ẹ̀mí àti ìyàwó mi mo ní. owó máa ń jẹ́ kéèyàn ní tẹ̀rí ma ni. ìmọ̀ hmm. mo bá lọ bá padà nígbà bàbá ṣe bí ọba ní sẹ́ẹ̀mẹ́ nìyẹn ọba ní hmm. ẹni báyìí báyìí ní kíní kan màálù méjì ló ní. lórí ẹ̀sán yóò wá fún yín ní kíní. mo bá hmm. lọ bá ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀pẹ̀lẹ́sà sẹ́ẹ̀bínú ẹ̀kan ó ní ah, kí ló ń ṣe ó ń ṣe ó ń ṣe kankan kọ́nà máa sọ́yọ́ ni owó máa ń rẹ̀yàn náà. àwọn èèyàn lọ́wọ́ nàìjíríà yẹn jọ. bẹ́ẹ̀ ni burúkú tó yóò dẹ̀ ní mọ̀ so tó gbogbo tó bá ní tó bá sọmọ bẹ́ẹ̀ sẹ́mu pé asọ ni hmm. asọ lóye asọ ni so gbogbo ẹjẹ bá ń gbọ́ alárò tó bá wojú ọlọ́run fọmọ má dèrè alára mọ́ má bọ́ níbi iṣẹ́ unique facility.